ètò ojúmọ́ ire ó ń tẹ̀síwájú bó sì ń tẹ̀síwájú làwa náà ń tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà báwo ni wọ́n ṣe rí orílẹ̀-èdè yìí sí hmm. wọ́n ní ẹlẹ́rù ló máa ń kọ́kọ́ ń gbé kó tó di pé ó kọ́fẹ́ bó o làwọn ọmọ orílẹ̀-èdè yìí kí ni ojú ìwòye wa bá a ṣe ń rí orílẹ̀-èdè yìí ká má wàá ṣẹ̀ṣẹ̀ sọ ti àwọn tilẹ̀ òkèèrè bó làwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé ojú wo ni wọ́n fi ń wò wá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Hmm. àwọn kan ní àní àwọn alukoro tó láti ṣe iṣẹ́ wa fún wa èyí ò ní pé àwọn alukoro èmi ò ní pè wọ́n lónírọ́ o ṣùgbọ́n ẹ mọ kéèyàn ni wọ́n yí irọ́ pépà ẹ ò kéèyàn ní tí ó kù díẹ̀ káàtó ká kun powder sí ká foundation ká ṣe gbogbo ẹ̀ kó bàa lè dáa àwọn kan ní àní tó ní orílẹ̀-èdè yìí ṣe lóòótọ́ ni bóò làwọn ọmọ wa gan tó wà ní ilẹ̀ òkèrè báwo ni wọ́n ṣe ń ṣe láti lè máa fẹ́ àsíá orílẹ̀-èdè yìí ìyẹn green white green bó wọ́n ṣe ń ṣe láti lè máa fẹ́ lẹ́lẹ́lẹ́ ṣé wọ́n ń ṣe dáadáa láti lè jẹ́ àtìpó rere fún wa ní orílẹ̀-èdè yìí kí tiẹ̀ ní iṣẹ́ àwọn alukoro gan-an táwọn olóyìnbó ń pè ní public relation consultants gbogbo eléyìí òun ni àlejò mi láàjọ máa gbéyẹ̀wò láàárọ̀ yìí torí yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá mojú ògún òun ni ó ń pa obì nírè ẹ bá mi kí ọ̀gá àgbà iṣẹ́ alukoro alàgbà káyọ̀dé adébíyí káàbọ̀ sórí ètò ojúmọ́ ire láàárọ̀ yìí ẹ káàárọ̀ sa o. ẹ ṣe púpọ̀ mo dúpẹ́. tó kó tiẹ̀ tó di pé a bẹ̀rẹ̀ pẹ̀lú torílẹ̀-èdè nàìjíríà ẹ àkọ́kọ́ mọ̀ kí ni iṣẹ́ alukoro àwọn kan ń pè yín lónírọ́ ṣé bẹ́ẹ̀ ló rí. àìmọ rírì iṣẹ́ tí àwa tí wọ́n ń pè ní alukoro ń ṣe òun ló jẹ́ kí àwọn ènìyàn máa rò wípé onírọ́ ni wọ́n. Hmm. nídìí iṣẹ́ gan tá à ń pè ní public relations yìí kò sí rọ́ǹbẹ̀ hmm. iṣẹ́ olódodo ni ẹ ṣáà wò ó. kò gbúdọ̀ sí àmúlùmálà hmm. kò gbúdọ̀ sí wípé nǹkan tí ò rí bẹ́ẹ̀ a sọ pé ó rí bẹ́ẹ̀ hmm. nítorí náà nǹkan eléyìí tí àwọn olóyìnbó ń pè ní foundation iṣẹ́ alukoro hmm. òun ni òdodo àti òtítọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní òun torí pé wọ́n máa ń confuse ẹ̀ wọ́n propaganda. Hmm, hmm. wọ́n yàtọ̀ síra. wọ́n yàtọ̀ síra wọn. Hmm, wọ́n yàtọ̀ síra. public relations ó yàtọ̀ sí propaganda. ó yàtọ̀ sí propaganda. Mm. so ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò ní òye yẹn so wọ́n máa ń ròyìn pé ah, public ah, àwọn onírọ̀ no. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń ní àwọn alukoro pé n tó kù díẹ̀ káàtó tó yẹ pé àwọn èèyàn gan á tiẹ̀ mọ̀ pé ah, nǹkan yìí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ pe àwọn alukoro sí i ọmọ bí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ débi pé gbogbo èèyàn ó wà á tẹ́wọ́ gbà á ṣe mhm. lóòótọ́ ni. nǹkan tó ń pè ní ètò nìyẹn hmm. kì í dẹ̀ ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún ní ẹ̀bùn láti mọ àgbékalẹ̀ àti ètò ọ̀rọ̀ sísọ àti ètò iṣẹ́ ṣíṣe nítòótọ́ a máa rí àwọn iléeṣẹ́ mìíràn ní pàtàkì àwọn tá a máa ń bá ṣiṣẹ́ oríṣiríṣi nǹkan tó dáa ni wọ́n ní ni wọ́n ní ṣùgbọ́n wọn ò mọ bí wọ́n ṣe máa gbé sáyé táwọn ayé á lè sọ pé a. wọ́n ṣe ìtẹ́wọ́gbà. ibẹ̀ yẹn làwa ti wá tá a wá jókòó professionally tá a sọ pé báyìí lẹ́ẹ̀ ṣe ṣe báyìí lẹ́ẹ̀ ṣe ṣe báyìí lẹ́ẹ̀ ṣe ṣe the same thing tí wọ́n ti ń ṣe láti bí ọdún mẹ́fà tí ò sẹ́ni tó mọ̀ ń pa ẹ̀ by the time táwọn bá máa gbé iṣẹ́ wa sórí ẹ̀ àwa hmm. di pé bọ́nà ah, ah, ti wà láti iye ọjọ́ yìí ṣùgbọ́n iṣẹ́ wa ní nǹkan tá a kọ́ ni tí a dẹ̀. iná la fi máa wá padà la máa wá wá sí ìdí tá a fi wá jẹ́ kẹ́ ẹ wá sórí ètò gangan láàárọ̀ yìí hmm. kí ni ojú ìwòye yín sí èdè Nàìjíríà ẹ wò lábala lábala o mhm. ṣùgbọ́n lábala lábala ìyẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ìwà máa pè yín sí àkíyèsí àwọn nǹkan kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá ní káyọ̀dé o kí ló lè sọ nípa orílẹ̀-èdè nàìjíríà o kí lójú wòye yín. orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí ó ń bẹ ní àgbáyé hmm. ló ní eléyìí tí àwọn olóyìnbó ń pè ní both good and bad side èyí tí ibi tí ó kù díẹ̀ káàtó. bẹ́ẹ̀ ni tíbi tirẹ̀ láti ẹ̀dá ilé ayé. ibi tí ó dẹ̀ tí ó dá ṣùgbọ́n ibi tí àwọn orílẹ̀-èdè mìíràn fi yàtọ̀ sáwa ni wípé láti ọdún lọ́pọ̀lọpọ̀ sẹ́yìn wọ́n ti mọ bí wọ́n ṣe máa ń gbé ọ̀rọ̀ ìlú wọn kalẹ̀ hmm. tó jẹ́ pé àwọn nǹkan tí ò dánpàlú wọn tí wọ́n á gbé sísàlẹ̀ wọ́n á gbé pamọ́ wọ́n á tọ́jú ẹ̀ pamọ́ èyí tó dánpàlú wọn òun wà gbé síta ṣùgbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà ó dunni lọ́pọ̀lọpọ̀ ipe ní àìmọye ìgbà àwọn tí ò mọ̀ ń pa iṣẹ́ yìí àwọn ni ìjọba ń lò láti ṣiṣẹ́ yìí so nǹkan tó máa ń jẹ́ ó dàbí wípé everywhere tí gbogbo èèyàn bá dé ah nàìjíríà rí báyìí nàìjíríà rí báyìí nàìjíríà rí báyìí nàìjíríà ò yàtọ̀ sórílẹ̀-èdè mìíràn there are a lot of things tó dá ń pa nàìjíríà hmm. there are a lot of things tí ò dẹ̀ dá ń pa nàìjíríà náà. ṣé ẹ̀yin ẹ̀yin ò wò pé ìròyìn tí ò bá dáa onímọ̀ ń tà jù. Oh, ó yẹn ti di dandan ah, nígbà tá a wà níléèwé ọkọ wa nígbà tá a ń kọ́ṣẹ́ Eh, akọ̀ròyìn wọ́n ní bad news unpleasant news make more news. Mm. is a natural eh, thing. n tẹ́ ń sọ náà ni èmi náà tún fi eh, mo tún fẹnu sí pé eh, ẹni wọ́n máa ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń gbé ìròyìn tí ò dáa nípa orílẹ̀-èdè yìí òun là ń gbé lárugẹ ṣẹ́yìn ò rò pé táwọn èèyàn fẹ́ gbọ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe hmm. gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Eh, a lè ní kí àwọn ènìyàn má sọ nǹkan tó bá fẹ́ sọ hmm. ilé mélòó níjọba fẹ́ wọ̀ kì í tiẹ̀ ń ṣayé social media yìí lórí fóònù ẹlòmíràn hmm. òun ni ìwé ìròyìn ara ẹ̀ hmm. nǹkan tó bá wo oníkálukú ló ń kọ ló ń jù sáfẹ́fẹ́ nítorí ìdí èyí òun ni ìjọba ṣe ń láti ní ètò pé báwo la ṣe máa gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa lárugẹ within the country àti outside, the country ètò ńlá ti wà tí a ń láti gbé sílẹ̀. Hmm. Hmm. ọ̀pọ̀ ń sọ pé àwọn orílẹ̀-èdè míì tá táwa gan tiẹ̀ ń sọ pé a fẹ́ sá lọ a fẹ́ sá lọ o pé àwọn tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó burú ju orílẹ̀-èdè yìí lọ ṣùgbọ́n ọ̀pọ̀ gbà bá a bá ṣíwèé ìròyìn ajínigbé lè ní apààyàn lọ́la àwọn onísùmọ̀mí Boko Haram wọ́n ṣe léyìí àwọn darandaran tí wọ́n sọra wọn di darandaran wọ́n ya lu ìletò wọ́n bà gbogbo ìletò jẹ́ wọ́n pa gbogbo wọn ṣé eléyìí ń fúnyàn ní ìwúrí àbí kí ni a lè ṣe láti lè jẹ́ kí irú àwọn òròyìn báyìí kí kí kí ó dínkù. kò fúnni ní ìwúrí kò sẹ́ni tí inú ẹ̀ lè dùn bíi ọ̀rọ̀ àwọn ènìyàn pípa ènìyàn jíjígbé bí ó ṣe pọ̀ ní orílẹ̀-èdè wa ní wákàtí ọ̀wọ̀ yìí kò sí orílẹ̀-èdè tí ò ní búburú àti hmm, dídá. tí wọn náwọn ìpèníjà tó dojúkọ wọn. even amẹ́ríkà tá ń pariwo lẹ́nu bọ́n ṣe ń fìbọn para wọn hmm. kì í ṣe ń kékeré. ìlú London ọ̀bẹ náà fi ń para wọn in hmm. fact ẹ bá gbọ́ ta statistics ti London ó máa yà yín lẹ́nu ó ju àwọn tó ń fìbọn para wọn. ó ju àwọn tó ń fìbọn para wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní orílẹ̀-èdè yìí but èèyàn ò ní pé kí ìjọba má dìde láti sọ pé eléyìí ò gbúdọ̀ máa ṣẹlẹ̀ lọ. Hmm. àwọn agbófinró wa wọ́n láti dìde kán ṣe iṣẹ́ tó yẹ kán ṣe. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gẹ́gẹ́ bí mo ti sọ tibitire làdálẹ̀ ayé kò sórílẹ̀-èdè tí ò ní bó búburú Hmm. àti èyí tí ò dáa hmm. ṣùgbọ́n bí ìjọba ṣe máa ṣe ètò hmm. ìgbékalẹ̀ ọ̀rọ̀. àgbékalẹ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ láti gbé ìlú wa lárugẹ nínú ìlú àti lókè òkun òun ló ṣe pàtàkì. òun ló ṣe pàtàkì mo béèrè kọ́kọ́ lẹ́ǹkan mo ní kí ni ojú ìwòye yín tó ti lọ sí ìgboro àbí àwọn aráàlú pé kí ni ojú ìwòye yín sí orílẹ̀-èdè tá à ń pè ní nàìjíríà ẹ̀ tí ìdámilóhùn tẹ́mi lọ́rùn ṣe rí nàìjíríà orílẹ̀-èdè yìí fún onírúurú ènìyàn ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ sí wọn. lètò ọrọ̀ ajé. Hmm. látòrí ọrọ̀ ajé ni o látòrí ọ̀rọ̀. ètò ààbò. ètò ààbò ni o. ìpèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́. ìpèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ ni o. ètò ẹ̀kọ́. ètò ẹ̀kọ́ gbogbo. ìlera. ìlera. ọ̀gbìn gbogbo ẹ̀ pátápátá hmm. gbogbo ẹ̀ ló ní ìdí kí ìjọba ó dìde kí wọ́n ṣe iṣẹ́ takuntakun ṣùgbọ́n at the same time a rí àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé nǹkan tá a ní Nàìjíríà wọn ò ní hmm. ṣùgbọ́n à ń gbọ́ dáadáa ń pa wọn òun ni mo ṣe sọ pé Nàìjíríà ní ìdí àwọn tí wọ́n mọ̀ nípa ìgbékalẹ̀ ọ̀rọ̀ hmm. láti fún orílẹ̀-èdè wa ní iyì ẹ̀yẹ ó ṣe pàtàkì wọ́n ní Yorùbá ní kò sáda má kù síbì kan. so Nàìjíríà dá o èmi ò ní tanra mi Nàìjíríà dá hmm. ṣùgbọ́n ó sì kù díẹ̀ káàtó láwọn ibì kankan hmm. but à ń láti ṣiṣẹ́ a ní láti ṣiṣẹ́ gidi ìyẹn nípa àti ìṣiṣẹ́ tó débi tá a ṣe dé iná a tún ní láti ṣiṣẹ́ <laughs> alàgbà Káyọ̀dé Adébíyì ẹ àwọn ni àlejò mi láàárọ̀ yìí àwọn ojúṣe àwọn alukoro àti pé ṣé orílẹ̀-èdè yìí ṣá ní àwọn alukoro tó tó láti lè jẹ́ kí ìwòye báwọn èèyàn ti ń wò wá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣé ó dáa ni àbùkù díẹ̀ káàtó a máa lọ sí ilé agbára tí a bá padà dé ètò ojúmọ́ yóò máa tẹ̀síwájú à ń bọ̀.